فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó tó ṣe lọ́rùn fún ẹnìkọ̀ọ̀kan wá láti máa bẹ júmọ̀ àti tòní ọba náà ní adáwọ̀pẹ́ fún kìí ṣe pẹ̀lú agbára wa láàfin bẹ kìí sì ṣe pẹ̀lú ọgbọ́n wa kọ́lá kò ń ṣe pẹ̀lú mímọ̀ ẹ̀ ṣe wa bí kò ṣe pé mímọ̀ ṣe àtọ̀lá ìná ìdàgbò fi ìnà àṣẹ ọlọ́run ọba fífi ọlọ́run ọba lóko lórí wa àwọn abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àbáyé kọlọ́jẹ́ ká ṣe láyé lórí dáadáa lórí tẹ̀lẹ́tọ́lọ́ pẹ̀lú àlàáfíà àti àrísìkí ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́ àti orí tí ò ní tọ́kùnmọ́ bá lẹ́lúwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábi tí ó dé dé pé òun ló wá ṣe àwa mùsùlùmí ló fi alẹ́ yọ̀ òkè ọlọ́run bá ọlọ́run bá kó máa bá kó bá ara ilé rẹ̀ kó máa sọ̀hábà rẹ̀ àti gbogbo alẹ́ lápapọ̀ ẹ̀yìn ẹrúsìn ọlọ́run bá ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún wa nínú alukur'an pé ní wa inna hadhihi ummatukum ummatan wahida ìjọ yìí yìí o ìjọ ìsìláàmù yìí ummatan wahida ìjọ kan ṣoṣo ni ìjọkan ẹ̀yin mùsùlùmí ẹyọ kan ní wà á nà rabbukum fa'budun èmi lọ́nà ọba yìí ẹ máa sìn mí nínú ayé mi wà á nà rabbukum fattaqun èmi lọ́nà ọba yìí kẹsì máa tẹ̀lé mi. ayé ìjẹ́ bóyá pé ní ìjọ islam ummatun wahida ìjọ kan ṣoṣo náà ni ẹyọ kan náà ni wá gbogbo bí tá a bá wò kí á wà lórílẹ̀ ayé ìkan náà ni wá ìjọ tí ò pé méjì ni tó yẹ pé ní ọlọ́run bá subhanahu wa ta'ala ó rán òjíṣẹ́ kan sí wa láti wá pè wá sójú ọ̀nà ọlọ́run bá wà lẹ́kẹ̀ ọlá gbogbo bí táwa mùsùlùmí bá ti wá wà àbí tá dé kámọ̀ pé ní ìjọ kan náà ni wá ìyẹn lọ́nà bá subhanahu wa ta'ala ń pè wá sí àkíyèsí rẹ nínú Al-Qur'an pé ní. واعتصموا بحبل الله جميعا ارما ẹ̀sìn Ọlọ́run جميعا gbogbo yẹn gbẹ́sìn Ọlọ́run ọba mú lápapọ̀ lẹ́yọ̀ kan ṣẹlá yín ní ẹyọ̀ kan níbi ìṣètò Ọlọ́run ọba hábùlélà okùn Ọlọ́run tọ́lọ́gbà lẹ́rọ bí àwọn àfáà ní òun náà ní alìsílámù ẹ̀pẹ́ ẹ̀sìn Islam lẹ́yọ̀ ṣoṣo ẹ̀ náà kò ra yẹlẹyẹlẹ.

bákan náà ni àdébà àkókò sọ́lá ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ní inna Allaha yarda lakum thalatha nǹkan kan mẹ́ta wà tọ́lọ́ yọnu sí tó fẹ́ kẹ́ ẹ máa ṣe wa yakrahu lakum thalatha ó sì nǹkan mẹ́ta pé kẹ́ ẹ má dé kò fẹ́ kẹ́ ẹ nínú bá kámọ́ sí wàlà tó bí iṣẹ́ ìhà ẹ gbọ́dọ̀ wá nǹkan míì lórogún nídẹ̀yìn tọ́lọ́run ó nìkan ṣoṣo ní gbogbo yín gbọ́dọ̀ máa ẹ mú nǹkan míì tẹ́ẹ̀tù gbé kalẹ̀ tẹ́ẹ̀ fún nínú àwọn ẹ̀dá ọlọ́run èèyàn ni ni àlùjẹ̀nú ni igi ni ni ni ẹ ní nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé wà á ń ta àtẹ́sìmù bí hamililahi jẹ̀míà nítorí wọn ti yọ ọdún sínú pé ẹ ṣera yín lóṣooṣù ọwọ́ ẹ ṣọ̀kan ní díẹ̀ sìn wà látàfà rọ́kù ẹ má pera yẹlẹyẹlẹ ẹ má ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ẹlẹ́ẹ̀kejì ni bákan náà lànà ìdókè wà á ń tù náà sí hù mọ́ wà láhùn lọ́hùn amọ̀rọ̀kùn bá fi ṣe lórí ẹ̀tọ́ sọ́dẹ̀ tó bá ti ṣe ẹ tẹ̀lé lókun ìgbà tí ò bá parí láṣẹ láti wọ ẹsẹ̀ lọ ẹ gbé èyí tó ṣe jẹ́lẹ̀ kejì nínú ta lọ́lọ́ nífẹ̀ẹ́ nu mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ní ká ṣe ra wa lẹ́yìn ọ̀kan ká yẹlẹyẹlẹ torí ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn kan náà ni ìyẹn ló bá tẹ́ pé ní mọ̀gọ́ ìròyìn wàhádà àmì ìjẹyọ̀ kan ẹ̀sìn wa àmì ìjẹyọ̀ ó mọ ìsìláàmù yìí zọ́ìràtún òhàn fi kẹsìrì mílẹ̀ ìbàdàt níbi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́sìn tá à ń ṣe àwọn ọjọ́sìn tá à ń a ah, àṣìjọ kan náà ni àwa mùsùlùmí kan ni wá ẹ rí pé irun tá à ń kí irun jẹ̀mọ́n èyí tá a torí ẹ̀ jòkó tí ò ní tó di lọ́wọ́ tó bá fi run jẹ̀mọ́lẹ́ láìpẹ́ ẹlẹ́ṣẹ̀ ní ọmọ ẹ̀jẹ̀ wájú ọlọ́run tí ò ní tó di lọ́wọ́ tẹ̀sí fọwọ́ sí torí pé ọlọ́run fẹ́ kí a tún wà papọ̀ lórí ìjọsìn yìí náà ẹ̀rí pé ní iṣẹ́ hajj làwọn alálàájú ṣẹlẹ̀ parí kọ́lọ́mọ sọ̀rọ̀ àwọn tààlà kó gbàǹjọ́sìn fún wọn ẹ̀rí pé àmì ìjọ kan wa ó hàn bẹ́ẹ̀ tẹ́kù gbogbo mùsùlùmí àgbáyé hàn lọ sáàyè kan náà láti ṣe ìbáàdà kan náà lásìkò kan náà bákan náà ní sẹ́yìn àwẹ̀ bá dé gbogbo àná àjọgbà ẹ̀rìn ó fi hàn pé ní ẹ̀sìn wa yí ẹ̀sìn ni ibì kan náà là ń dájú kọ la kan náà là ń tẹ̀lé ọlọ́run bá sọ ọ́tá alákan náà là ń jọ́sìn fún gbogbo eléyìí ní tọ́ka sí tọ́ka sí pé ní yìí ni ọlọ́run fẹ́ ká ṣe ẹ̀yọ̀ ọ̀kẹ́ ọlọ́run wá ní ẹ má pera yín ní ẹlẹ́yẹlẹ́ ẹ ẹnu láàrin ara yín ọlọ́run sọ mi fún wa ní wàlá takunu minal mushrikin ẹ má rí àwọn ẹlẹ́bọ àwọn olóńsà àwọn àwọn júù tó ti ẹbọ minal ladhina farraqu dinahum àti wọn wọn di ele lọ́nà tọ̀tọ̀ wọ́n sì máa lẹ́sìn kan náà làwọn ń ṣe tó yẹ pé ìlànà tó ń kálukú ń gbà ṣe tiẹ̀ yàtọ̀ síra wọn ọlọ́run kìlọ̀ bá mùsùlùmí pé ní kámọ́rin inú kámọ́sí inú àwọn tó yẹ pé ní wọ́n sọ ẹ̀sìn wọn di yẹ́lẹ́yẹ́lẹ́ tó yẹ kálukú wá ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wàkánù ṣíyà á tó ti pín yẹ́lẹ́yẹ́lẹ́ kullu hizbin bima ladayhim farihun wọn wá ti pátì oríṣiríṣi ẹ̀ńkálukú sọ pé tèmi ló dáa jù tó pé ló dáa jù tó yẹ pé ní ẹsìn kan náà láwọn ẹsìn ẹgbẹ́ tá a bá wo ètò ti ṣíwájú àá rí pé eléyìí báwọn ẹlẹ́bọ wí ilé olóró ní tòun ló ń dáa jù ọlọ́bátálá ní tòun ló ń dáa jù ọlọ́sùn ní tòun ló dáa jù ẹlẹ́yìí ní tòun ló dáa jù tó yẹ pé ní àwa mùsùlùmí tábà pé gbogbo wọn aláwo kan náà ẹlẹ́bọ kan náà láàpẹ̀ wọn ṣùgbọ́n yànnà wọn tó yàtọ̀ sí rárá wọn. ìgbà tó yẹ tẹ́fẹ́ ẹ máa gbọ́ ọmọ pẹ́lú àwọn ọmọ yóò ní oṣù pé ń tẹ́ ń kálukú tí ń pèpè sí ìlànà tí ń rí ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run á ń kìlọ̀ fáwọn pé ká má rí bẹ́ẹ̀ pé èpè lábẹ́ ẹ̀sìn kan náà àwọn apé yẹlẹyẹlẹ eléyìí máa ní tèmi ló dáa jù kejì ló máa ní tòun ló ló dáa jù ẹni tí ò bá ti ṣe tòun ò tí ì ṣẹ̀sìn ọlọ́run bá sọ́kànnà wa ta'ala tún sọ láàyè mi pé ní innal ladhina farraqu dinahum àwọn tó ń pé ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ wa kanu shiya'a tó wá di ìjọ oríṣiríṣi lásìtàmínú fi ṣe ọlọ́nìrè ànẹ́bí òsí lára wọn ànẹ́bí òsí lára àwọn tó wọ́n pín yẹlẹyẹlẹ lásìtàmínú fi ṣe kódà kan máa lẹ tó ń ṣe máa ń tiwà ànẹ́bí mú wa tó bá ti ń pín tó ń yàtọ̀ tó bá lẹ́bi ṣe ṣe tó ń ṣe tiwọn lọ́tọ̀ ọlọ́ni òsí lára wọn torí pé tọ́lọ́ fi ròyìn àwa mùsùlùmí pé ní innamal mu'minuna ikhwa àwa mùsùlùmí ọmọ ẹ̀yà kan náà ni wá ẹ̀sìn kan náà là ń sìn ìlànà kan náà là ń sìn ẹ̀rí ìlànà kan náà la gbọ́dọ̀ máa tẹ̀lé tí a bá wo ọ̀rọ̀ yìí a rí pé ní ọlọ́run fẹ́ kí a pín yẹn lẹ̀lẹ́ ó fẹ́ kí a ṣe ọ̀kan ni ìyẹn ló fà tó yẹ pé ní nínú oore tó ló ń ṣe fáwọn ọmọ fún wa ẹ̀sìn ni ó sọ wá dẹyọ ọ̀kan àwọn sọ̀hábàlì kìrọ̀ kí islam tó dé olóríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin wọn bọ́sẹ̀ jẹ́ lárúbáwá náà àwọn ará mọ́kà ó ní wọ́n ṣe ara wọn ṣe bẹ́ẹ̀ làwọn ará mẹ̀dínà látara pé kò sẹ́sìn wọn pín yẹ́lẹ́yẹ́lẹ́ wọn mọ bára wọn jagun nínú ogun tó gé jà ní yahumul mahad yahumul kọ́r àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ogun tó jàǹgbàjà yìí níyà kẹ́sìn tó dé ńgbà tẹ́sìn dé ẹ̀sìn ló wá sọ wọ́n lẹ́yọ̀ kan lọ́lọ́run fi ń sọ fún wọn pé níwà tẹ́sìn mu bihablillahi jami'a ẹsẹ̀ ẹ̀sìn ẹyọ ọ̀kan ni o ẹ̀ṣọ́ra yín lóṣùṣọ́ wọ̀ níbi ẹ̀sìn ọlọ́run wà látàfà rọ́kù ẹmẹ́kùn yẹlẹyẹlẹ wọ́n kúrò ní ìmọ̀ta lọ́ọ̀yì àlẹ́kùn ẹ̀ná tí ìdẹ̀ra láàrin ará Madina fún ara wọn ará Madina tá ń pè ní al-Awsi asináà tá ń pè ní al-Khazraj tí wọn náà tún máa bára wọn jà al-Khazraj máa bá al-Awsi jà níjà tó le tó ní agbára tó jẹ pé nílùú kan náà níjà wà tó tó kò sẹ́sìn gbà ńgbà tẹ́sìn dé gbogbo wa sásábẹ́ òbúrẹ́là nígbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìyẹn lọ́lọ́run náà wọlé ti pé ṣé tún fẹ́ padà sí irú tíjọ́sí ni torí pé tẹ́ bá ti pín náà yín lẹ́yẹlẹ ẹ̀ máa bára yín jà ni. gẹ́gẹ́ báwọn olóṣèlú ṣe máa ń bára wọn jà tó ìbá ti jọ ṣe náà ọlọ́ni ẹlẹ́tí ìgbà tó yẹ pé ní ẹpín yẹlẹyẹlẹ tẹ́lẹ̀ ọlọ́run wa mẹ́sìn wa ó wá sọ yín ọ̀kan fa allafa bayna qulubikum fa bi látara àánú ọlọ́run látara ẹ̀sìn ọlọ́run ọlọ́run wa sọ yín di ẹ̀yọ táwọn bá oríṣiríṣi ìlú ẹ̀rí pé kẹ́sì tó wọ bẹ̀ bára wọn àní báyìí ṣe àní fún yín lọ́mọ àní ṣe tí yín ṣòro wà tẹ́sìn dé ẹ̀sìn ló ń jẹ́ fún ẹgbẹ́ àsìkò náà lé wa àápàdé mọ́ṣáláṣí àápàdé gbòmí ẹ̀ lójúṣe ẹ̀sìn àjọmọ̀ ẹ̀sìn bá dà ìyànjọ́ ń gbàwẹ̀ lásìkò kan náà nílé ìfẹ́ pé ní àsìlù wa tó tiẹ̀ yàtọ̀ àti èdè wa tó yàtọ̀ àti àwọ̀ wa tó yàtọ̀ àsìlù òtí ẹ̀mí nì kẹ̀kẹ́ tábà ti jọ kó sábẹ́ ti tó àmì lóríṣiríṣi ìran àmì oríṣiríṣi elédè kí ló sọ wá tẹ ẹyọ kẹjẹ mọ ẹsìn náà ni ṣùgbọ́n tá a bá ti ń pín yẹlẹyẹlẹ ìtumọ̀ pa padà sí irun tá à ń ṣe ń jọ sí kẹsìn tó dé ìyẹn ló fà tó yẹ pé ní ẹsìn sọ sọ àbàdẹ ẹyọ kan ẹ̀rí nígbà tó anábì dé ó pè wọ́n sẹ́sìn nítorí nínú wọn ní alimuhajirin àwọn tó ṣe yíra láti Mẹ́kà lọ sí Mẹ́dínà àti rí àlẹ́ ansọ́r àwọn ará Mẹ́dínà tí ó jẹ́ wípé ní àwọn nígbà lálejò gbogbo wọn yìí ẹ̀rí pé àǹkan wá láti Mẹ́kà àǹkan wá láti Mẹdínà àwọn míì wá ń jọyìn wọn bíi Salmanu Farisi tó wá láti ilẹ̀ Persia lásìkò bíi Israẹli Rúmi tó ná wá láti ilẹ̀ Rúm àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíi Bilalu Habashi Bilal tó jẹ́ ọmọ Habasha tó ń jẹ́yẹ dúdú òun náà wà láàrin wọn jẹ̀mọ́ kò síjà láàrin wọn torí kíni torí pé mẹ́sìn ọlọ́ọ̀jọ́ sẹ̀sìn ọlọ́ọ̀ a rí pé ó ti yàtọ̀ sí pínlẹ̀ tí ẹ̀sìn yìí gbé kalẹ̀ fún wa ìtọ́nà òfẹ́ kó ṣẹlẹ̀ ó ti wọ́n ṣẹlẹ̀ láàrin wa ṣùgbọ́n ẹgbẹ́ ìjọ yà ilẹ̀ alẹ́bi ti sọ tẹ́lẹ̀ ní wa nínú nǹkan tọ́nà ti fi mọ̀ pé ah nítawọn ìjọ yóò padà ṣe ó sì ti padà ṣẹlẹ̀ ìlànà mi sọ ní ọ̀rọ̀ rẹ̀ kẹ́pẹ́ ní wa innahu man ya'ish minkum ẹnikẹ́ni tọ́nà bá ní kó mọ ẹsẹ̀ mi nù yín fasayara ikhtilafan kathira ìtí mo ń wá tó jẹyọ kan yóò padà rí páyìn yóò padà pín yẹlẹyẹlẹ ó sọnù hadith mi pé ní iftarakatil yehud àwọn yehudi tá a mọ̀ sí jù wọ́n pín ilà ihda wa sab'ina firqa wọ́n pín sí ẹyọ ọ̀kẹ́lé ní àádọ́rin tá a mọ̀ sí seventy one wa iftarakatil nasara àwọn nasara tá a mọ̀ sí ẹ̀kọ́ ni yó wọ́n pín ilà sinata wa sab'ina firqa àwọn pín sí méjìléláàádọ́rin tá a mọ̀ sí seventy two. Fasa kọ́ kwa ọmọ umma umma yìí tí mo mú ilẹ̀ lẹ́yọ ọkàn yìí onú padà pé onú padà pé lára àrùn tó padà ṣẹlẹ̀ sí wọn yóò padà pé ilà sàlásì wọn sàbọ̀ ìnà fèrèkọ̀ òun tẹ̀ tó wá lé ní tàwọn tó bá ń lẹ̀ tó yẹ kó lè kó mọ̀ pé rárá yóò lé ní yóò lé ní mẹ́ta láàdọ́rin tí ṣe seventy three adébínú kò ló àfihàn ẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àpè tán yapa kó bí mo ṣe fílẹ̀ tán ṣe lọ́tọ̀ọ̀tọ̀ fi náà inú nínú lọ àyàfi tó bá dó lórí tí mo mú wa ìtànìbí sọ yìí ó ti wọ́n padà ń ṣẹlẹ̀ láàrin wa ó di pé ní ìyapa ó ti wá pọ̀ ṣé tẹ́mi ṣé tiẹ́ nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀rí àmọ́ rí nǹkan táwa mùsùlùmí ṣe nínú ìjọsìn kẹ́lẹ́tà àjọ ìjọsìn fọ́nà ìjọsìn mọ́ ìyàtọ̀ sí rárá wọn eléyìí sì máa sọ pé ànábì ló ń tẹ̀lé ìkejì ló máa sọ pé ànábì ló ń tẹ̀lé kódà rẹ tó ń pè yẹ káyà mùsùlùmí máa pín ṣùgbọ́n inú ṣe sí àti inú ọ̀rọ̀ àti inú wà ìwà kéèyàn máa pín lẹni tí ń sọ̀rọ̀ ọdún tó máa ṣe ìrọ̀pọ̀ aláfẹ́ sọ̀kan ṣùgbọ́n ìwà wa àti ṣe sí ìwà ìwà ká máa pín ni ìkànnì ọ̀jọ̀gbọ́n ní tẹ́rìjù Nàjàtà afẹ́ ńlá níbi wàhálà afẹ́ ńlá láyé wa ẹ̀rìn ọ̀fẹ́ ńlá falamtẹ́sìlùkùmọ̀sálíkà ọ̀nà ọ̀làwọ̀ wàárín títí wọn fẹ́ sọ̀kan á ní ọ̀nà sọ̀kan ni ìyẹn fẹ́ là ọ̀nà ọ̀la kò ní iná sẹ̀bí iná ta la tẹ́mṣe alẹ̀ la tẹ́mṣe alẹ̀ yabas njẹ́ a rí kí ọkọ̀ ojú omi kó ní lórí iyẹ̀pẹ̀ bí ọkọ̀ ojú omi ò lé ní lórí iyẹ̀pẹ̀ ó gbọdọ̀ ní ọ̀nà tó yẹ kó ní ní bẹ́ẹ̀ làwa náà ta ma fẹ́ sọ̀kan ta ma fẹ́ padà sípìlẹ̀ a gbọdọ̀ ní lọ́nà tó alẹ́ bá fọwọ́ sọ̀rọ̀ sálám tó gbé kalẹ̀ fún wa ẹ̀ẹ́dì kí ló ń fa àwọn ìyapa yìí oríṣiríṣi ni ní ń fa oríṣiríṣi àwọn àrùn àwọn àìsàn tí ń sàwa mùsùlùmí ní ń fa ìyapa wa lẹ́ni nínú rẹ̀ ní àtàásùb ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà pé báwo ṣe máa ṣe tiwa ní ìjọ tiwa bá ṣe máa ṣe tiwa ní kódà ẹlòmíì tún bá ìrẹ́ nínú ẹ̀sìn ìran tiwa bá ṣe máa ṣe tiwa ní káfíńtà rẹ̀ ṣàpèjúwe tọ́mọ̀ ń bá gbọ́pọ̀ lóṣù ta lórí ilẹ̀ haúsá nu oṣù haúsá nu ó ti di pé ìran ẹ̀yẹ́ máa ṣe ti ń lọ́tọ̀ káà náà máa ṣe kí ni káàní wọn ṣe tiwa lọ́tọ̀ kódà wọ́n jẹ́ pé àtúmọ̀ sọ pé ọ̀yọ̀ kan náà ni wa ń sọ àbò ṣe bẹ́ẹ̀ pé ẹ̀yin ará Mẹ́dínà ilé ṣe bẹ́ẹ̀ ará Mẹ́kà àwọn òní ṣe tó bá láyìí gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó sì rí bẹ́ẹ̀ ti ṣe ní àṣẹ wọn ní fẹ́lẹ́ àmì ẹ̀rọ ní fi tu arantin fàyàpá lónìí nu ẹ̀rí àtàásùn ẹlẹ́yàmẹ̀yà báwo ṣe máa ṣe wa ó lè jẹ́ àtàásùn àlìjínsì ó lè jẹ́ tìrẹ ẹ̀rí ó lè jẹ́ àlìẹ́rìkì ó lè jẹ́ tìrẹ pé ẹ̀jẹ̀ mi ni ẹ̀jẹ̀ tiwa báwo ṣe máa ṣe tiwa nu ó lè jẹ́ alọ́gàwí ó lè jẹ́ tèdè elédè wo ni àwọn yíbò àwọn yíbò sẹ́wọ̀n wá ní ṣé Islam gidi ló ń ṣe àbí káwọ́sá lè gbọ́n Yorùbá Yorùbá ẹ̀sìn wọn ẹ̀rì ẹ̀sìn wọn onílẹ̀ adé ẹni tó sọnù wọn pé Yorùbá ò ní àlébì dúpẹ́ ní ẹ̀sìn wọn dàgẹ́ bí ẹ̀sìn ẹ̀nà sọ́ra kò dàbí ẹ̀sìn Muhammad ìtumọ̀ pé ń tó sọ́rù yìí tó kọ́ lónìí ṣé tó bá ní mùsùlùmí Yorùbá rí nǹkan kò ní fẹ́ rí bẹ́ẹ̀ wọ́n ti pẹ́ ní àmọ́ fẹ̀ ṣiṣe ẹlẹ́yàmẹ̀yà elédè láwọn fi ṣe ìyẹn yóò mọ̀ kún wa ni. bákan náà ni àtọ̀ asú alimadrasi kódà ó bá débi ilé ẹ̀kọ́ kílẹ̀ yín àkíníkan lẹ́yìn adábílẹ̀ yín àkíníkan tìjà nílẹ̀ yín lòun àbá yìí ṣe nítorí kíni nítorí pé ilé ẹ̀kọ́ tó ti jọ kẹ́kọ̀ọ́ ó ṣe kíni ó yàtọ̀ sí rárá wọn. àtúbà débi àdáwì ti dáwà tẹ̀lé onídáwà olè yín tẹ̀lé bọ́ọ̀lù ẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ lálásà láti ó ṣe tiẹ̀ pa yàtọ̀ síra wa eléyìí nínú tó máa ń fa ìpín yẹlẹyẹlẹ ni bákan náà nínú rẹ̀ òun náà ni àtẹ̀kìlídùlẹ̀ àmà ìtẹ̀lé afọ́jú ẹlòmí oró dodo báyìí òdodo sì ni ó sọ wá de yọ kẹta níbi mú wá yọ nọ bàbá wa náà àfa wa kódà bó pé nánà wà á náà láti bá wọn ẹ̀fẹ́ ló ẹni tó sì ń tẹ̀lé ẹ̀rẹ́ ìwọ tó wá gbọ́ yóò nífẹ̀ẹ́ tẹ̀lé ó di pé ìwọ yà á ṣe tiẹ̀ lọ́tọ̀ ni èmi náà ṣe tiẹ̀ ní tèmi náà lọ́tọ̀ nkàlùkò bá ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé nìkan ń tẹ̀lé nìkan ní tẹ̀lé afọ́jú pé bí sáà ṣe máa ṣe nu wọn sọ habal kìrọ́ọ̀mù àwọn òṣè tí wọn báyìí àwọn tó tẹ̀lé wọn náà àwọn ẹni rẹ wọn ṣe tí wọn báyìí òdodo sàgbà kálukú wa tá a bá ti rí agbọ́dọ̀ ju wọlé fún gbogbo agbọ́dọ̀ padà síbi ẹ̀sìn ọlọ́run tọ́lọ́ ní ká padà sí kálẹ̀ bàjẹ́ yọkẹ́ni eléyìí tó tún máa ń fa ni bákan náà ìtìbá olùhàwà ìfẹ́ ẹnu ó jọba lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn rí pẹ́ńtọ́ lọ́wọ́ wí níta lẹ́fi wíre ṣùgbọ́n tí ò bá bá fẹ́nu tí wọ́n mú tí ò bá bá lánàá tí wọ́n mú tí ò bá jọ tí wọ́n mú tí ò bá mọ́ àbí ìlànà tó ń fẹ́ mọ́ rí mọ́ ni ẹ mọ́ ṣe tí àwọn òṣèjì bá àṣetì wa báwọn àìmọ̀ mọ́ṣáláṣí tó pa àwọn jẹ̀mọ́ ìbẹ̀sà kíyèsí kẹ́ńtẹ́ ń ṣe yìí rọ́ǹgì àsìkò orun tẹ́ ẹ̀ mú yìí àsìkò yìí mọ́ ẹ

kódò pé ẹjẹ́ àmọ́ fi làákàyè gbé ẹjẹ́ àmọ́ fi lórí wa gbé ẹjẹ́ àmọ́ fàṣà wa gbé ẹjẹ́ àmọ́ fi lànà tiwa táwa gbé kalẹ̀ ká fi gbé ẹnà tí pé kálukú ló ní lànà tó bá ló lànà tiẹ̀ lòmìnira ní lànà tiẹ̀ kódò pé kálukú bá máa fi lànà tiẹ̀ yóò máa fi sẹ́sìn ẹ̀rí bákan náà nínú tó ń fa pé máa dá oríṣiríṣi ìjọ kalẹ̀ mímbà bíi farik tasud àwọn lárúbáwọn onílé ló pé ìwọ náà ṣe tiẹ̀ lọ́tọ̀ kọ́ lè bàdá ṣáájú ẹlẹ́mi ó dádúgbò kan lè pé ni kémi náà gbé kalẹ̀ o ó fẹ́ ya pa mùsùlùmí ó fẹ́ ya mùsùlùmí bẹ̀ ó fẹ́ ya àwọn sọ́tọ̀ mi kí ni kémi náà gbé kalẹ̀ kí n máa ṣe o ó lè dá kinní kan lẹ̀ rẹ́sọ̀ látún ní ó pe ni bíta ajudu ni bílànà kan ni bílànà àdúrà kan ni ó dálẹ̀ kátà fi mọ̀ òun náà ẹ mùsùlùmí tó sọ kátẹ́lẹ̀ òun náà kẹ́tù kó bíi mẹ́wàá láàrin wọn ni òun náà tún níjọ tẹnu ẹlòmínú tó dé lọ́la náà tún forí ara òun náà tún kó jẹ́mọ́ ṣe ń tán ṣe ohun tí ó jà sọ̀kan àbí yóò mọ̀ ẹkún ayẹlẹ rẹ tó kẹ́mi kálukú ṣe ń pèpè sí di tiẹ̀ yóò mọ̀ nítorí ló dájú gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ti ń fa àrùn ìpín yẹlẹyẹlẹ fáwọn mùsùlùmí ni tí ó sì dá ṣùgbọ́n tó wá yani lẹ́nu lẹ́ni ẹ máa rí lẹ́nu mọ́tò pé ó yẹ ká ṣọ̀kan mùsùlùmí kejì náà ó yẹ ká ṣọ̀kan kálukú mọ kígbe ìṣọ̀kan ìṣọ̀kan ìṣọ̀kan ẹ̀rí ìṣọ̀kan wo là ń pariwo tá a ṣiṣẹ́ tán ìṣọ̀kan tá a bá ṣe ó gbọ́dọ̀ ní mukawimat àwọn mékọ́pù rẹ̀ tí ó gbé dúró pé ah, eléyìí ni foundation alikususu sáàbìtà yóò ní foundation tí ó dúró lé lórí ìtọ́lómi gbàgbọ́ ní ìṣọ̀kan pé káà mùsùlùmí kan pọ̀ kórí wa pọ̀ lọ́jà ń tirẹ́rẹ́ ṣùgbọ́n àdìsọ́kan wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìròrí wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìrònú wa ọ̀tọ̀ọ̀tọ̀ iṣẹ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni kákẹ́kọ̀ọ́ lára eléyìí sì ìṣọ̀kan ara ni tí ìṣọ̀kan tọkàn ìyẹn lọ́nà fi ń bá àwọn Yahudi àti Nasara pé ta sábùhùn jẹ̀míà wọ́n bá rí wọn tó pọ̀ ọmọ rò pé ọ̀kan náà ni wọ́n wá kulubuhum shatta ṣùgbọ́n tí kálukú kó sọ́kàn tó yàtọ̀ ni o. agbọ́dọ̀ ṣe tawhidul qulub agbọ́dọ̀ jẹ́ kọ́kàn rẹ mẹ́ kọ́kàn kó wà lórí òdodo qabla tawhidul abdan kára wa tó wà lórí òdodo tó kẹwàá bá wà lórí òdodo kọ́ra lùmùsùlùmí kan wà Kánò tí kan wà ń Bàdàn tí kan wà ní Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n tá a bá kójọ ọkàn wa lè mọ́sọ̀ kankan náà àní mọ́ṣáláṣí tó yẹ pé oríṣiríṣi ní kálukú tí ó ṣe kí ni tó di sọ́kàn bẹ́ẹ̀ eléyìí ṣe ìṣọ̀kan ìṣọ̀kan ni pé tàlífù kùlù kákọ́ kú ọkàn jọ lọ́lọ́run fi ń sọ fún ẹ̀sọ́ àbàpínú wa fa aláfà bẹ́yìn nẹ kùlù mi ó kú ọkàn yín jọ sórí òdodo lásìkò tí wọn mùsùlùmí tó wà Mẹ́kà ibi kan náà ṣùgbọ́n àtò ní alẹ́jọ́ kójọ sínú mọ́ṣáláṣí kan náà alẹ́jọ́ kójọ sáwùjọ kan náà alẹ́jọ́ kójọ sóde kan náà ṣùgbọ́n tó wà lọ́kàn kálukú ètò yàtọ̀ ní irú sọ̀kan tá à ń sọ̀kọ̀ kọlọ́mà subhanahu wa ta'ala kó sàlẹ̀ àwọn mùsùlùmí kí ó jẹ́ ká lè ṣe ọ̀kan lórí òdodo الحمد لله رب العالمين الصلاة والسلام على نبينا محمد الأمين وعلى آله وصحبه أجمعين èèyàn ló ṣe ọlọ́run lẹ́yìn bàtà tí máa pàtàkì ìjọ kan tá a sì mọ ewu tó wà ń bi ìpínyẹlẹyẹlẹ torí pé inú ewu ìpínyẹlẹyẹlẹ ni pé àwa mùsùlùmí àní lágbára àálẹ̀ ọlọ́mọ asọ́nà àtàlà fẹ́ sọ fún wa pé ní fàlàtà fàrọ́kù ẹ má pín yẹlẹyẹlẹ fàtẹ́fṣàlù kẹ má bà wá fẹ́ẹ̀lì wàtẹ́ẹ̀dẹ̀ àbàrẹ́ òkùnkùn agbára yóò bá lọ torí ibi téèyàn bá ti sọ pé kò ní sagbára ń bẹ ẹni tí ò tọ́ àmùsùlùmí gan ni ó mọ̀ ẹ́ wá balabala ẹ̀wọ̀n mùsùlùmí ṣáájú àwọn sọ̀hábà kẹrọ nígbà táwọn ẹbí wà láàrin wọn tó bí ìdí wọn tó sọ wọn dẹyọ kan àwọn tó ń jẹ́ alágbára ayé jọ́nà bíi faris wa rum yakhafunahum wọ́n ń bẹ̀rù àwọn mùsùlùmí máa qillati adadihim tó ń ti bí òǹkà wọn ṣe kéré wa qillati udadihim tí àwọn nǹkan àmúṣagbára wọn ní nǹkan ó sì kéré ṣùgbọ́n èèyàn bẹ̀rù wọn tó ń pè pé ibi tí kan wọ́n bá wà náà yòókù náà wà ṣùgbọ́n sí àmọ́ population wa láti níbì kan ṣùgbọ́n kò ní ìjọ kan ní sí láàrin wa ẹ̀rí ó yẹ ká mọ àwọn okùnfà tó lè já ṣọ̀kan tó gbé oríṣiríṣi ní kálukú náà sánà rẹ̀ lẹ́yìn kọ́nà yẹ já ṣọ̀kan ẹ̀yẹ mùsùlùmí tó bá ti dẹ́nìkan tó ṣe tó da ẹ tí ò da ẹ jẹ́ ká mọ̀ mọ̀ takora mọ́ ẹ jẹ́ ká dákẹ́ lórí àìdá ara wa ìyẹn yóò tó fa yẹlẹyẹlẹ láàrin wa ni ìyẹn sọ̀nà ìṣọ̀kan tára láburú ká dọwọ́ bò ká lè bá àjọ sàṣepọ̀ kódà náà tán ni ẹ lọ gbàwé ìdìbò ká mùsùlùmí ká ní pátì kan ká lè bá àlágbá sọríjà tó wà láàrin olóṣèlú tí ó wà láàrin àwọn mùsùlùmí yóò jù yẹn lọ tá a bá fẹ́ fìyẹn ṣe ṣọ̀kan ìyẹn sọ̀nà ṣọ̀kan ṣùgbọ́n ọ̀nà tí ọlọ́run gbé kalẹ̀ tá a fi ṣọ̀kan gbogbo akárìn táwọn wa máa kígbe káàkiri ká àti ṣọ̀kan àti kiri kan kọjá pé ròrí ọ̀tọ̀ọ̀tọ̀ la fi ń ṣẹ̀sìn nítorí pa fẹ́ jayé tá a dẹgbẹ́ olóṣèlú kẹyìn láfi ṣọ̀kan ààrẹ tí ṣe wà sẹ́yìn mùsùlùmí ẹja àtẹ̀ntó nílà nílẹ̀ àtẹ̀ntó yẹ pé àwọn tó ń wà níbi náà àtẹ̀ntó yẹ pé ní ọlẹ́tẹ́ asọ́lẹ̀ ká máa kígbe lára rẹ̀ ẹja àdìkú bá kájọ kó pọ̀ kádẹ́gbẹ́ kan lẹ̀ sẹ́yìn níjọ kẹtọ́ ló ń sọ fún wa rárá nítorí ìjà aṣọ kan àwọn sábàbí ẹ̀pọ̀ nínú ẹ̀ ní tawhidullah fi ibadati ká sọ lọ́n láṣọ níbi ìjọsìn fún pẹ́ẹ́pọ́lọ́ nìkan làá máa fún

ìjẹ́rújọ ọ̀kan bẹ́ẹ̀ ìwọ́n tó ń gbẹ́sìn yẹn wọ́n fẹ́ jòkó síbẹ̀ mọ́ rárá àti sọ́kàn yín ti ń yàtọ̀ síra yín abẹ́ndín fi ògún búra lẹ́gbẹ̀rẹ́ tí ó tọ́lù kankan yóò dá yín mùsùlùmí tó tún bọ́ jiyàn rárá ìtànàbí kọ́kọ́ jẹ́ kí ó rinlẹ̀ lọ́dọ̀ sọ́ábà ni pé àdìsọ́kàn wọn ó ṣe lẹ́yọ̀kan ẹ̀rí pẹ́pọ́ lọ́nìkan làá máa sùn ọlọ́nìkan làá máa pè á ní pé nǹkan mi ń dẹ̀yìn ọlọ́ á ní fi nǹkan mi búra ń dẹ̀yìn ọlọ́ á ní gbára lé nǹkan mi yàtọ̀ sọ́lọ́ọ̀ gọ́ńdítẹ́ ti wà lẹ́nìkan tí mú eléyẹ máa sún mọ́ra ẹ máa dé mú ẹni tó gbọ́n nǹkan yóò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ṣe ká jẹ́ kí tawhid ìmọ́nà lẹ́yọ̀ ọ̀kẹ́ ṣoṣo ká jẹ́ kó jẹ wá lógún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbẹ́ tawhid yóò fàrí kò náà pé tawhid máa ń pín yẹn lẹ́yẹ lẹ́ni ẹni tó bá sá kú sá tawhid yẹn pé kò lẹ́sìn ṣe tẹ́lẹ̀ òun gẹ́ ni òwá sọ̀kan ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala tá a fẹ́ mọ̀ sí wọn wà kán ní ẹyẹ gbogbo agbárùkù tí ká jọ tẹ́jọ́ ń kírun náà ló tún lọ́ọ́ máa participate níbi ìṣẹ̀ṣẹ̀ ní ẹ̀kọ́ mí ní kankan a ṣerú ìṣọ̀kan olájọ́ fẹ́ ṣe ìwọ́ tó ń máa ṣẹbọ tó tún kírun ọtún máa ń pàtẹ́wọ́ eléyìí e ṣe ìlànà àwa mùsùlùmí a gbọ́dọ̀ mọ́lọ́run lọ́kàn ṣoṣo yẹn nípínlẹ̀ gbogbo ìṣọ̀kan tá a bá ṣe pẹ́pẹ́ àdìsọ́kàn wa ìkankan náà ni kò yàtọ̀ sí rárá wọn bánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe mú wa fún wa náà ní ká tẹ̀lé ní tí ò bá ti dá kò dá náà tí ó máa lẹ́bọ lọ agbọ́dọ̀ sá fún nínú àdìsọ́kàn tí ó máa lẹ́bọ lọ agbọ́dọ̀ sá fún nínú iṣẹ́ àti ìhùwàsí tí ó máa lẹ́bọ lọ agbọ́dọ̀ sá fún tàbá tàmà pọ́lọ́ nìkan náà láàmà kó nàìjíríà yìí tọ́ lọ sí ghana tí mùsùlùmí bẹ̀ náà pọ́lọ́ láàmà sí wọ́n rí pé láì mọ́ra rí ẹ̀ wọ́n sì rí pé ẹ̀ mọ̀ ìjọra yìí ìsọ̀ kankan náà lẹ́ẹ̀mọ̀ sí kó mi tọ́ lọ amẹ́ríkà yìí tọ́ lọ saudi arabia wọ́n rí pé ìkan kan náà lẹ́ẹ̀mọ̀ sí ìgbọ́n títí yẹn máa ń tú àṣírí yẹn òní kádìsọ́kàn yẹn yàtọ̀ wá pàdé mùsùlùmí tó bá láti sọ́kàn tí ó darí mọ̀ pa ṣé mùsùlùmí náà sì lẹ́nu yẹmọ ẹni tí ń fura sí ọtọ wùwà kan àbọ̀ ṣẹṣẹ sí kan tó jọ tẹlẹbọ àbí tó jọ ti kọ́ ni yó ǹjẹ́ yóò fẹ́ bẹ́ẹ̀ ṣe kún ní bẹ́ẹ̀ ṣe ìtùpẹ́ tó wà ìpàdé sọ́kàn kan náà làwọn jọ ní eléyìí ó pa yín pọ̀ láti ṣọ̀kan ṣe eléyìí ṣe pàtàkì láàrin wa a gbọ́dọ̀ ní àdìsọ́kàn dáadáa eléyìí ni ó pa wá pọ̀ gbogbo tí ń kálukú ládìsọ́kàn tí ò bá mu tí ò bá ń tọ́nà fẹ́ الرجوع إلى الكتاب والسنة فيما اختلفنا فيه ẹ̀rí gbogbo ń tábà máa ṣe nínú ẹ̀sìn a gbọ́dọ̀ máa ṣe rẹ̀ kí lọ lọ́hùn wí kí lànàbí sọ pàápàá jùlọ níta bá níyapa ẹnu lórí ẹ̀ torí pé káyapa àdámọ́ ọmọnìyàn ni nítorí kí ni ojú tá a fi ń wọ̀rọ̀ yàtọ̀ síra wa làákàyè tá a fi ń gbé yàtọ̀ síra wọn ṣùgbọ́n ojú tí wọ́n fi wò tó yàtọ̀ sí tèmi tí èmi àti ọ̀gbọ́ra ayé tó ìjọpọ̀rọ̀ ẹ̀sìn ni ibi tá a ti yẹn ju ẹni tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún wa ìwé òfin nù ẹ̀rí pàwọn tó gbófin lẹ̀ láyé tọ́rọ̀ bá fẹ́ dànù ẹ máa sọ́nu constitution báyìí ká lọ wo sẹ́sẹ́ báyìí káwọn tó sọ ṣùgbọ́n tó bá jọ́rọ̀ ẹ̀sìn tó yẹ pé tọ́lọ́ ń gbélé ẹlòmíì ò ní fẹ́ gbà nítẹ̀sẹ̀ yíyàtọ̀ sí ní tọ́sí mú wa ẹjẹ́ àwọn tọ́lọ́ wọn bá wí tánà bí sọ ẹlòmíì ò ní gbà ó yóò sọ dàgídì ni jẹ́mú èèyàn lè sọ kán báyìí ìgbà tánà sọ fún wa pé ní ẹni tí máa ń sẹ̀ mí nu yóò rí apá tó pọ̀ nínú hadith tá a kà fúnra wa lẹ́ẹ̀kan ọ̀nà àbáyọ tánà bí gbé kalẹ̀ náà ni pé ní alaykum bi sunnati mọ́tẹ́ bá fẹ́ kónú yapa yìí ẹ padà sí ìlànà ẹ̀mí òjíṣẹ́ fa wa sunnatil khulafa'ir rashidin al-mahdiyyin min ba'di ẹ padà sí lànà àwọn ẹni retí filẹ̀ láwọn khalifa táwọn ọmọ gbẹ́sìn dúró ti bá lọ tán yẹn náà sahaba tamassaku biha oníkẹ́ gbámú sísìn wa addu alayha bin nawajidh ẹ wáyé mọ́ ìyẹn pé lánàá anábì là á wáyé mọ́ ẹ̀rí tábàtì fẹ́ rọrọ̀ yapa láàrin ara wa bákan náà lọ́n sọ fún ẹnu kùránì pé nípa íńtánẹ̀tì àtún fi ṣe yín tí nǹkan bá sí pé ẹ ṣìra yín gbọ́ lórí ẹ̀ ó lè jẹ́ nu mọ́ṣáláṣí yín ó lè jẹ́ nu ọjà yín ó lè jẹ́ nu fámìlì yín ó lè jẹ́ láàrin àwùjọ yín ẹ wá ṣìra yín gbọ́ báyìí láṣẹ báyìí láṣẹ dípò kẹ́ fi yapa faruduhu ilallah ẹ má fi yapa ẹ padà sí kí lọ́lọ́ wí ọ̀rọ̀ táwọn fẹ́ yẹ ẹ ẹ ṣàfà ẹ lọ́dọ̀ àfà gidi pé báyìí báyìí kí lọ́lọ́ sọ lórí ọ̀rọ̀ báyìí ta yapẹlẹ lórí wà ilà rasul kí là níbi sọ ọlọ́ni zálìkà khairu eléyìí ní tó lóore fún yín wà á sàǹtà wìlà òun sì ni yóò láti bọ̀ tó ta dáadáa ṣùgbọ́n wa lé ní táwa ti yapa àbálábá síbẹ̀ ń ṣe rí nu ẹ̀yẹ máa ṣe ti yín èmi náà máa ṣe ti mi. sọ pé irú ẹni yẹn kí ló ti lálẹ́ yẹn ọ̀nà yapa ni torí pé solution kan ló dá lẹ́wọ̀ ẹnì kẹta náà bá tún pẹ́ sẹ́ni tẹ́yìn méjèèjì rí èmi gan òrí bẹ́ẹ̀ bó lẹ́yìn ṣe torí sínú ìjọ sí sí ni ẹ̀yin náà fẹ́ ẹ̀sìn ìlàjà lọ níta ń bí ojú ìjà lọ torí pé ẹ máa kún mọ̀ yẹlẹyẹlẹ ni pé kí n kálukú sáàmù ṣe tiẹ̀ bó bá ṣe rí nítọ́lọ́ sọ fún akọ́ farudu ila wa ila rasul tọ́rọ̀ tó bá rúwa lójú àbá ní apẹ ẹnu lórí ọ̀rọ̀ kan á sẹ́rí ẹ̀ sọ́dọ̀ ni zalika khairu eléyìí ló lóore fún wa ṣùgbọ́n tí kálukú ṣe lé ní pé tí mo ṣe lásìí àánà tó yẹ pé kátó ṣe kọ́ máa kọ́kọ́ jó láìlá ìlàlá láìlá ìlàlá kí ni ẹbí àfi ń ta àwọn èèyàn kan fi wá eléyìí ò sínú ẹ̀sìn ẹ̀bẹ̀ báwa ṣe ń ṣe mọ́ṣáláṣí tiwa mi tẹ̀yìn ṣe tẹ́wẹ̀ ẹ̀ iná ìmọ̀ ṣe kí mẹ̀ ṣe ṣe ìjẹ́kùn sí lálẹ́ tálẹ́ bí fọ́nṣà abẹ́lẹ́ lórí ni kí kálukú mọ ṣé bó ń ṣe rí tàbá sálámù oríṣiríṣi àsìkárù lẹ́mọ rí bóyá pé nkálukú gbọdọ̀ ṣe tiẹ̀ jẹ́jẹ́ ni jákèlé nkálukú mọ̀ ṣe jákèlé ọmọ atáṣìírí pé nkálukú ṣe jìnà sí súnà sí tẹ́yìn bá sáré la ilá ilá ńlá ilá ilá ilá àmì òṣùpá àná ńlá wàlẹ́ àmdùlélá àmì òṣè kàmí àmì òṣè ẹ́ wájà àwọn àna òjà máa oríṣiríṣi lè kálukú máa sọ níta ya pẹ́lẹ́ lórí ìkílà níbi ṣe gẹ́gẹ́ ẹja padà síbẹ̀ oníjà sọ̀kẹ́ tẹ́ gbogbo gbogbo mọ́ṣáláṣí ọba ti kírun nínú gẹ́dọ̀ yìí ni nínú ẹgẹ ni ní ìyànà padà ni ní Lagos Island ìkẹ̀kẹ́ náà ni ó máa jẹ torí pé gbogbo apàdà sí ìpínlẹ̀ kẹ́nà ṣùgbọ́n ẹ̀ padà sí ìpínlẹ̀ tó bá kírun mọ́ṣáláṣí mọ́jọ́ yọ lẹ́nu ọba tó rí nǹkan míì ní mọ́ṣáláṣí bòmíì torí pé kálukú ń ṣe tiẹ̀ bọ́ọ̀ ṣe fẹ́ ni ìtún kún ayẹlẹyẹlẹ rẹ̀ a fẹ́ padà sí pínlẹ̀ tọ́lọ̀ ní ká padà sí anabi muhammad sallam ó ní inni tarikun mo filẹ̀ fún yín ma in tamassaktum bihima nǹkan méjì kan tẹ́ ẹ bá gbámú láǹtẹ̀ dúnlò abada abada ẹ̀ ní yapa ìkan lẹ́sìn máa ṣe kẹlẹ́ alákọ̀ọ́kọ́ tá a nàbí ló ń filẹ̀ fún wa kìtàbù Allah tíra ọlọ́run tó bá rún yín lójú ẹ̀ ń jiyàn kan ní ẹ̀ pàdé kí lọ́lọ́run wí wa sunnati àtìlànà mi ṣùgbọ́n èèyàn mélòó ní padà sí jàmáà ẹ̀rí ìyẹn mélòó ní padà sí tábà tó wá padà sí yẹn náà tó lẹ́nu mélòó yẹn padà sí ẹjẹ́ àwọn tó lọ sọ ṣùgbọ́n yóò fi ròrí tiẹ̀ tu tábà padà sí tó lọ wí àti tó jíṣẹ́ sọ ó gbọ́dọ̀ jẹ́bi fáàmì sálàfẹ́lẹ̀ ọmọ pẹ̀lú àgbọ́yé àwọn ẹni ìṣíwájú wa tálẹ́bí filẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ gbọ́dọ̀ jẹ́ bí wọ́n sì gbọ́yé lápẹjú ẹ̀sìn ọlọ́ni inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ọ̀rẹ́ tí ń sàtọ̀ láti wọ́n sàtọ̀ lọ́wọ́ sí ní àṣẹ sàlátù kọ́ yìí ẹja padà sọ̀rọ̀ ọlọ́run ó bá ka ọlọ́run tó ní ọlọ́run sàṣàlátù fanabi àwọn mọ̀lẹ́ka ló ń sàṣàlátù ọlọ́run yá yọ lẹ́bí náà ámánù ẹ̀yin tẹ́ gbọ́ náà bá gbọ́ sọ́lù alẹ́ yìí ẹ sàṣàlátù fanabi wà sọ́lìmù tẹ̀sílìmà ẹ sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún lọ́pọ̀lọpọ̀ kọ́ni ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ẹ wá ní àmọ́ sàṣàlátù àwọn abi pé ní agbọ́yé àwọn ẹni ìṣíwájú wa tó sọ̀ kẹta ń sọ fúnra lẹ́ẹ̀kan ẹ̀ ń sọ níbo ní ti ń pàdé ìjọ wo ní mú tó ń ṣe bẹ́yìn ṣe ń ṣe o ẹlòmíì ó padà sí tọ́lọ́ wíta níbi sọ ṣùgbọ́n yóò fi àgbọ́yé tiẹ̀ tú ara ẹni tó ti pé bìsíkìrì láì tẹ̀tìmọ̀ inú kùlùb pẹ̀lú rẹ ti ọlọ́run kámọ́ sàzíkìrì kámọ́ rẹ ti ọlọ́run lọ́kàn máa fi ń balẹ̀ ẹ wá ní kámọ́ sàzíkìrì kámọ́ lùlù àwọn ibi pé sáà sọ abájọ sí tánàbí filẹ̀ sáà máa ń lùlù kẹ́ tó ṣe tiwọn ni ayé pé níta bá padà sí tọ́lọ́ wí tánàbí sọ àgbọ̀yé lágbọ̀yé àwọn sọ̀hábà tánàbí filẹ̀ yẹn lànà mi sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìjọ yóò pín sí seventy three ẹ̀rí gbogbo ẹ̀ nínú náà ní ìlà wàhídà àyàfẹ́ yọkan ẹbí anabi pékélé yọkan náà anabi alìjàmọ́ à oní jẹ̀mọ́ ni jẹ̀mọ́ wò lànà mi mẹ́ṣẹ̀ ẹ̀ jẹ̀mọ́ tó fi ẹ̀yẹ sọ̀hábà ó sọ ń bọ̀ mí pé ní ma ana alẹ́ yìí wọ́n asọ̀hábì ẹni tó bá ṣe bí mi àtàn sọ̀hábà mi ṣe ṣe àwọn ní òjẹ́ ni ẹni ọ̀la àwọn tó yẹ ká lọ gbárùkù tì pé ká sì sọ̀kẹ́yẹ ká ló lànà àwọn sálàfì sọ́ọ̀lì àwọn lànà àwọn ẹni ìṣíwájú ìyẹn náà là ń pè ní asàlàfíyà ká padà sí lànà àwọn ẹni ìṣíwájú wa tó yẹ pé àwọn lànà bíi filẹ̀ tó sì ṣọ̀kan lórí ẹ̀sìn yìí tọ́nà ọba sùpánà ọ̀tá láńpẹ́ wá sáké sínú alukùránì pé ní wasabiquna al-awwalun àwọn ẹni ìṣíwájú àná tó jẹ́ ní àkọ́kọ́ minal muhajirina wal ansar àwọn tó muhajiri àwọn ará Maka wal ansar àtàwọn ará Madina tánàbí kọ́lẹ́kọ̀ọ́ tó fi wọ́n lẹ̀ walladhina taba'uhum bi ihsan àtàntàn wa dé lẹ́yìn wọn tán ṣe mọ́ṣẹ́ṣẹ́ tí wọn náà bá ṣe mọ́ṣẹ́ṣẹ́ ìwọ náà wà náà táyà yìí sọ tí ò yapa sí lánàá tí wọn radiyallahu anhu ọlọ́run yọrí sí gbogbo wọn lápapọ̀ ni ẹ̀rí ìlànà yìí la gbọ́dọ̀ padà sí ní ó jẹ́ aṣọ kan ṣùgbọ́n báwa ṣe rí inú ìjọ tiwa ni báwa ṣe fẹ́ mọ ṣeré tá a bá padà sílànà yìí yóò mọ pọ̀ sí ni káwọn máa pín yẹlẹyẹlẹ àrùn ni tí ò yẹ kí o mọ̀ sẹ̀ láàrin àwọn mùsùlùmí bákan náà nínú ọ̀nà tí a tún gbà láti fi sọ̀kan ọ̀nà ní àdọ́ a àmọ́ ọbẹ̀ lọ́hùn kó ṣe àwọn mùsùlùmí lọ́kàn ni pé àyẹ̀jẹ̀ mọ́ asámúlá mùsùlùmí kó ṣe àwùjọ àmùsùlùmí lẹ́yọ̀ kan wà á yọ alifa bẹ́ẹ̀nà kùlùmìhì bákan náà kó sọ̀kan wá lẹ́yọ̀ kan torí pé ọlọ́run ba ló ṣe ọkàn àwọn ẹni ìṣíwájú alẹ́ ọkàn law anfaqta ma ọlọ́run gbogbo tó wà ọba ma allafta bayna qulubihim ọ lè sọkàn àwọn ẹ̀dẹ̀ ọlọ́run ló sọkàn ẹ̀dẹ̀ gbogbo yìí tá à ń sọ yìí àwọn okùnfà táwọn orin ni àwọn afàdúrà ti pé ọlọ́run mọ́ṣáàṣà wa mùsùlùmí lẹ́yọ̀ tẹ́nìkejì náà ni ẹ máa tẹ̀lé lánàá tèmi náà tí ẹ sì lánàá tọ́lọ́ ẹ rí i pé ìwọ náà ní páàtì níbi ìmọ̀ pín àwọn eléyìí ẹlẹ́yẹlẹ́ bákan náà ká fi ẹlẹ́yàmẹ̀yà lẹ̀ ká fi ẹlẹ́gbẹ́jẹgbẹ́ lẹ̀ ẹlòmíì nítorí àmírù wọn bá ti sọ fún náà ni ó tẹ̀lé ẹlòmíì tí mùdírù wọn bá ti sọ fún náà ni ó tẹ̀lé ẹlòmíì tí ṣéèkù wọn mísọ́nà wọn bá ti sọ fún náà ni kódà kórìí tọ́lọ́ wí kórìí tánàbí sọ eléyìí nínú tí máa ká fi ilẹ̀ kó jẹ́ pé ní a padà síbi tọ́lọ́ba tó jíṣẹ́ ẹ̀rí ọlẹ́wẹ́ gbọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ afá kan ìwà tẹ́kẹ́lẹ́jọ́ máa ṣe dáwà papọ̀ ẹjọ́ máa rìn ìlànà kan náà kò sí láì fi mẹ́tẹ́ bá jọ kóra ẹjọ́ lórí dáadáa dáadáa ó ní mi bá bìtà áwùn ara ìbéèrè wà tẹ́kọ̀ọ́ lórí kí lọ́nà wí kí lànà bí sọ kẹjọ máa ra lọ kájọ ṣe dáwà kájọ máa kírun papọ̀ kájọ wà nílẹ̀ ẹ̀kọ́ kan náà kájọ máa lọ dánilẹ́kọ̀ọ́ kan náà kò sí láì fi ń bí ìyíw torí pé mùsùlùmí náà àjọṣe náà ni lórí dáadáa gbẹmí tí láì fi wà ní pé òjò tó bá ti wá ródòdó ń bò míì tó yàtọ̀ sí ìtẹ́ ìkóra yín jọlé lórí ọlẹ́ nígbà àbí tí wọ́n gẹ́ jáde nínú ẹgbẹ́ tí tó bá jáde nínú jẹ̀mọ́ tí tó bá jáde mọ́dásá tí eléyìí kò ṣègbè tí ò bá mu àbí ìtàtúmọ̀ lólórí míì tí ó yàtọ̀ sólórí tí ìsìláàmù gbé kalẹ̀ pé tó bá sọ lábẹ́gẹ́ eléyìí irú là irú àkójọ bá ti kálukú dálẹ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ lórúkọ ìsìláàmù ètò ń pè ìsìláàmù yẹlẹyẹlẹ náà ni torí pé àwọn ọmọlẹ́yìn sì wọ́n máa tẹ̀lé àwọn ọ̀gá pé tó bá ti sọ iná làbẹ́gẹ́ kódà kó ta kóńtọ́ lọ fi ránà bíwá Muhammad sọ̀rọ̀ sọ́lá ìyẹn ló fi léwu kọ́lọ́ tíra rẹ bá jẹ́ ẹgbẹ́ ìjọ kan ká máa gbẹ́ sí gbígbẹ́ sọ́hùn ọ̀gbọ́dọ̀ sílẹ̀ àbí kó lórí ìjọ yín kó gbọ́ sí ọ̀gbọ́dọ̀ fẹ́yàwó àbí kó fọwọ́ sí kódà kí àbá àyàwó bá fọwọ́ sí tó lórí ìjọba ti fọwọ́ sí ọ̀tí ilé fẹ́ eléyìí ó láàtọ̀ sí tọ́rọ̀ fẹ́ràn bá agbọ́dọ̀ kíyèsí gbogbo àárín wọn wọ̀nyí bákan ní tó jà sọ̀kan ni pé tìbáwò láti mùsùlùmí agbọ́dọ̀ tẹ̀lé àwọn aláṣẹ mùsùlùmí àwọn olórí àwọn mùsùlùmí torí pé ibi tó lórí bá wà ìṣọ̀kan máa ń wà ń bẹ̀ ni ìyẹn ló fi wà nù lànà ali sunnati wal jamaa pé a máa tẹ̀lé lórí ẹ̀rí àbúrọ̀rọ̀ kánú àfùjàrọ̀ ẹni ìrìnà jẹ́ nàbẹ́ níbi kó lórí jẹ́ níbi kúrò kó máa yàn wá jẹ ká sì tẹ̀lé ó dáa pé ká má lò lórí lọ kí gbogbo ẹ̀ mọ́ wa létò ẹ̀rí ọlọ́ba subhanahu wa ta'ala sọ wá pé ní yáyọ ẹ̀yin tẹ gbọ́ náà bá àti ọlọ́ha ẹ tẹ̀lé Ọlọ́hun wa àti ọ̀rọ̀sọ́ọ̀l ẹ tẹ̀lé àwọn òjíṣẹ́ wa ulil amri minkum àtàwọn aláṣẹ nínú yín agbọ́dọ̀ lórí ni à níbi tó bá ti pa wá láṣẹ tí ò bá ti pa ti ṣẹ lọ. olórí wo olórí ìjọ yín olórí àwa mùsùlùmí ní nàìjíríà yà lórí àwa mùsùlùmí tó bá àdéhùn sí pé ọdún báyìí gbogbo sọ ṣùgbọ́n ẹ máa lóríṣiríṣi ìjọ pé àwọn àwọn àìjọ tiwa àwọn n'itele yìí o tí wọn olórí tí wọn ò kéde kí ṣe máa pé yẹlẹyẹlẹ nu nítorí káwọn mùsùlùmí sọ̀fẹ́ lé ẹ wá ní kí máa ṣe lórúkọ lórúkọ ìjọ tiwa lórúkọ ìlànà tiwa lórúkọ tiwa a gbọ́dọ̀ ni torí pé yẹn á ni láwùlà kò bá ti pé gbogbo àwọn nǹkan tó ń lọ déédéé kò ní lọ déédéé kódà kó lórí mọ́ da a máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ni àwọn àtẹ̀lé ntán bá ní ká ṣe níbi dáadáa ìnámọ̀ tọ́ àtúfin màrúf ànábi ni àtẹ̀lé lórí níbi dáadáa bákan náà nínú tó ti já sọ̀kan oní ẹni pé àrùjú ìlàlẹ̀ ìlàmà a máa ṣe ìsọdọ̀ àwọn àfẹ́sìn àbí ẹlòmí tó dá nǹkan lẹ́yìn nítorí pé kò fojú ẹ̀sìn wo tó sì fi ń dá wàhálà yìí láàrin àwa mùsùlùmí tí fi ń dájọ́ tiẹ̀ lẹ̀ tí fi ń dá lánàá tiẹ̀ lẹ̀ káma ṣe sọ́dọ̀ àwọn àfẹ́sìn ọlọ́ni wáyé ìfàjá àwọn amúrò mínàlì amúlẹ̀ awil khawf tí nǹkan bá ṣẹlẹ̀ ní nǹkan fọkànbalẹ̀ àbí nǹkan bẹ̀rù bójó àfa òbí àwọn yóò sáré fọn ká wọn sáré mú sáǹdì tiwọn ọlọ́rọ̀ dùhù ilà rọ̀ṣùl káìpẹ́ ṣe làákà yìí ni ó yẹ kẹ́kọ̀ọ́ dá padà sí pé kí ló jíṣẹ́ sọ lórí tó ṣẹlẹ̀ yìí wàyí là ó lè la amúrò mínàlì àbí dá padà sọ́dọ̀ àwọn àfẹ́sìn ẹ̀rí alẹ́dínà ẹ̀sẹ̀mbìtúnà omi àwọn tó yẹ kó wọn lè mú ìdájọ́ ẹ̀sìn jáde ńbẹ. àmìyẹn lèyẹ lè jẹ pé ní ń dá nǹkan lẹ̀ lórúkọ tẹ̀sí kìí sáfà títí fi ń dá wa mùsùlùmí láàmú tí fi ń dá lánàá tiẹ̀ lẹ̀ tí fi ń fa mùsùlùmí tí fi ń yẹlẹyẹlẹ. a gbọ́dọ̀ padà sọ́dọ̀ àwọn àwọn náà bá fojú tó yẹ ká ṣe àwa mùsùlùmí rè o eléyìí ni ò o gbogbo eléyìí nínú tí a gbọ́dọ̀ mú lọ́kùnkúndò ní kálíbà àjọ kan ìgbẹ́ kákan máa fẹnu sọ unity ní Islam ẹ̀ mọ̀ rí pósítẹ̀ lómi tó lóun fẹ́ fọ̀rọ̀ ìṣọ̀kan àwọn òbí tó ti fẹ́ ṣe ẹnbí mọ́lúdì ìtọ́ kọ́ dálẹ̀ yìí gan ara mi tó ní já sọ̀kan lọ torí tọ́ dálẹ̀ yìí gan kì í ṣe lànà ẹ̀rí a gbọ́dọ̀ rin ọ̀nà tó yẹ ká rìn kálíbà àjọ kan àwa mùsùlùmí ilé ìṣe pàtàkì púpọ̀ torí pé láàbájọ́ kan àálẹ̀ ni àní lágbára bákan náà a gbọ́dọ̀ ṣe báwọn ẹni ìṣíwájú wa ṣe ṣe kẹ́ sọ fún alẹ́ kan kẹsọsọ ládàálẹ̀ láti ní ó sábà mùsùlùmí lọ́kàn ìyẹn gan ni ó kó wa jù ẹ̀wọ̀n tó wà mẹ́sàn-án náà sọ̀kan náà lé sọ̀kan torí pé ń fà ní tayé ni wọ́n ń wá ṣùgbọ́n tẹ̀sìn ni ó sì wá lẹ́yìn ọ̀kan ká ní àdìsọ́kàn tó dáa bákan náà gbogbo tó ṣẹlẹ̀ sí wa ká ṣẹlẹ̀ sí kí lọ́lọ́run wí kí lànàbí sọ bákan náà inú tẹ́nìkálukú máa fi bẹ́ lọ́hùn kó mọ rántí ọ̀rọ̀ sọ̀kan yìí náà ń bẹ̀ pé kọ́lọ́ ọmọ kó mẹ́sà ẹ̀ sára mùsùlùmí lọ́kàn torí bẹ́ẹ̀ lágbára wa wà ẹ̀rí ibẹ̀ ni yóò jẹ́ káwa mùsùlùmí ká mókè bákan náà káwa sáfún gbogbo tí ó mọ̀ ẹ̀kọ́ ayẹlẹyẹlẹ lọ́lọ́dọọdún ni ká sáfún ni àbí ní àwùjọ wa kájú ẹlẹ́ẹ̀mẹ́yà kájú sẹ́gbẹ́ kan ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kájú sẹ́gbẹ́ kan kárí pé òdodo ni ó lékè kálukú wa ibi tó dodo bá ti wà tába ti ní lẹ́rìí pé ń bẹ̀ wa ẹ̀rí gbogbo ó jọ kan náà ni abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kọ́mọ́sá ìsáwá mùsùlùmí lọ́kan gbogbo ibi tá a kù sí kọ́mọ́sá àbá tún wa ṣe abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó yọ́nú sí wa láyé kó yọ́nú sí wa lọ́jọ́ gbéra kíámọ̀ kó ṣe wa lọ́mọ àlùjẹ́nà kó mọ̀ ṣe wa lọ́mọ iná kó fi wa lọ́kàn balẹ̀ lórílẹ̀‐èdè wa yìí àti gbogbo olú islam lápapọ̀ àwọn olórí wa tó mùsùlùmí kọ́lọ́ wa kọ́mọ́sà àwọn ọkọ wọn máa ṣe kọ́lọ́ kí ó lè jẹ́ kí wọ́n lè ṣẹ̀tọ́ wá fún wa ẹ̀tọ́ tó jẹ́ tiwọn náà kọ́lọ́ jẹ́ káwọn náà lè fún wọn wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.